إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو لمؤتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى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 fún aṣíwájú wa ànábì Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí gbogbo àwa mùsùlùmí kú ọjọ́ júmọ́ àtòní aláwo yóò gbà fún ẹnìkọ̀ọ̀kan wa ọjọ́ júmọ́ àtòní déètì rẹ̀ ni ọjọ́ karùn-ún oṣù kẹwàá oṣù shawal ọdún fourteen forty three bákan náà nínú àmì jimá tòní òun náà ni pé jimá tòní júmọ́ àtòní ó jẹ́ júmọ́ àkọ́kọ́ júmọ́ à. àkọ́kọ́ tí a kọ́kọ́ máa kí lẹ́yìn ìparí oṣù Ramadan nípa bẹ́ẹ̀ ohun tí yóò wá jẹ́ àkórí ọ̀rọ̀ wa nínú kútúbà wa lónìí òun náà ni pé Ramadan fourteen forty three ló parí a kò gbọ́dọ̀ fi ìbẹ̀rù Allah sílẹ̀ Ramadan fourteen forty three ló parí a kò gbọ́dọ̀ fi ìbẹ̀rù Allah sílẹ̀ òní yóò jẹ́ àkórí kútúbà wa lọ́pọ̀ ọ̀gbà nínú àwùjọ tiwa nìyẹn ti ń ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè mìíràn tí wọ́n ti mú gútú ẹ̀sìn lọ́pọ̀ ọ̀gbà ló ga sí wípé. ní kété tí Ramadan bá ti wọlé ẹni tí kì í kírun tẹ́lẹ̀ yóò máa wá sí mọ́sálásí láti wá kírun ẹni tí kì í tẹ́tí gbọ́ wàásù tí Ramadan bá ti wọlé òun náà máa wá sí ìjókòó tafsir ẹni tí kì í yan náfìlà tó di ní alẹ́ lóru tó bá di nínú Ramadan irú ẹni bẹ́ẹ̀ yóò sì kópa nínú náfìlà tàràwí tó mọ́sálásí máa kún sí nínú àwùjọ tiwa nílẹ̀ Yorùbá mọ́sálásí máa kún sí ní kété tí Ramadan bá ti wọlé yóò máa kún sí lọ bẹ́ẹ̀ tó bá di pé Ramadan dá sí méjì tó pé mẹ́ẹ̀ẹ́dógún bó ṣe kún wá náà ni yóò ṣe máa joro bẹ́ẹ̀ ni yóò máa joro yóò máa joro yóò máa joro títí tó wá di ìparí Ramadan yóò ti ṣẹ́kù ọ̀wọ́ àwa tí a ti dára wa mọ̀ tààjọ máa pàdé ní mọ́ṣáláṣí lẹ́ẹ̀márùn lójúmọ́ ní kété tá a bá ti wá kí ìdì a tún wá padà síbi tànà tó ga sí wípé ọ̀wọ́ àwọn tí wọ́n máa ń kírun wákàtí márùn-ún nìkan sọ ọ̀wọ́ wọn ni ó kù wá kù ni ó wà kù kù ìmáàmù káàkiri mọ́sálásí tí wọ́n jọ máa kírun. ẹ̀yin ẹrú sí àlọ́ọ̀ ìwà yìí kì í ṣe ìwà mùsùlùmí ìlànà yìí kìí ṣe ìlànà mùsùlùmí kéèyàn ó di mùsùlùmí nínú ààwẹ̀ kó sì tún padà di kèfèrí lẹ́yìn ààwẹ̀ kìí ṣèwà mùsùlùmí. ọ̀kan nínú ìṣesí àwọn mùsùlùmí nílẹ̀ Yorùbá òun náà ni wípé wọn kìí balance nínú ẹ̀sìn wọn èyí dúró tán nínú Islam wọn kì í dúró tán wọn kì í dúró tán ló fi já sí pé láàrin àwa mùsùlùmí òun náà láti máa rí kéèyàn jẹ́ mùsùlùmí kó sì máa bọ Ṣàngó kò ní bọ Ṣàngó nínú àwẹ̀ o yóò gba àwẹ̀ Ramadan nínú àwẹ̀ tó bá wá dàsìkò Ṣàngó torí wọn è bọ Ṣàngó nínú Ramadan wọn è bọ Ṣàngó nínú Ramadan wọn mú gbà tí wọn fìkì sí ẹ sí so ayé ò rí i pé àjọ kírun ni àjọ kásámù ni kódà ayé ò rí i pé òun ló ra àgbò fún bàbá tó pa ní ìdì ok ní tí rọ̀pọ̀dàn bá ti wá lọ tán tí àwọn sọ̀gbó bá ti bẹ̀rẹ̀ tiwọn òun náà ni alága wọn òun náà ni aṣáájú wọn tí ó darí bíbọ Ṣàngó táwọn ológun náà bá dé òun náà la alága wọn tí ó darí bíbọ Ògún táwọn ọlọ́yà bá dé òun kan náà ni táwọn olóró òbejì àwọn olóṣàbejì náà bá dé òun kan náà ni ìwà pálapàla lélẹ́yìí eléyìí ò lè lọ pẹ̀lú Islam kódà kò ga sí wípé lẹ́yìn ìgbà tí Ramadan lọ tán ó wọn bọ Ṣàngó ó wọn bọ Ògún ó wọn bọ Ọya ṣùgbọ́n ọkàn sá wà bẹ́ẹ̀ náà ni. ọkàn sáwà bẹ́ẹ̀ ó tún pa ìsìláàmù tì ọ̀pá ìsìláàmù ọ̀pá tì ó bọ́ sọ̀gùn tí ẹ ò sì bọ́ya ṣùgbọ́n ọ̀pá ìsìláàmù tì. ìdájọ́ ti ń bẹ lórí ẹni tó padà síbi Ṣàngó bíbọ lẹ́yìn Ramadan ìdájọ́ yìí kan náà ní ń bẹ lórí ìwọ tó pa ìsìláàmù tì lẹ́yìn Ramadan kódà kó o sọ pé ò lọ ṣọ́ọ̀ṣì lẹ́yìn rọ̀mọ̀dọ́nù fún wípé ó pa ìsìláàmù tì ìdájọ́ ẹni tó kó mà ní ń bẹ lórí ẹ̀yin méjèèjì nínú islam ìgbà wo lẹ tó fẹ́ ṣe lé ìdá ara bí ẹ̀yin ikú yín ṣe máa dàrú náà rèé tó ga sí pé táwọn àáfàá bá kírun sí ọlá tán àwọn ń sọ̀gbọ́n náà tó wá kírun sí ọlá àwọn náà tó wá ṣe tiwọn náà ní tí máa bi náà nù o ò dúró sójú kan o ò dúró sójú kan o ò dúró sójú kan o ò ní ohun tó ń pè ní ìsèkọ́ọ́mà ìdúró déédéé sínú ẹ̀sìn o ò ní. ó sì já sí wípé gbogbo ìgbà tá a bá ti parí rọmọdọ́ọ̀nù la máa ń fà nínú mọ́sálásí níbo làwọn èèyàn yẹn tún lọ náà ibo wọn lọ níbo ni wọ́n wà wọ́n ń bẹ́ńlé ní ìsìn wọ́n ń bẹ́ńlé wọ́n ń bẹ́ńlé ẹni tó bá ti á já pé nínú oṣù Ramadan nìkan ni ó máa ṣe Islam ẹ sọ fún tẹ ẹ bá mọ̀ kì í ṣe mùsùlùmí o gbọ́ dáadáa gbogbo ẹni tó bá ti já pé nínú Ramadan àti ọdún léyà ni ìjẹ́ mùsùlùmí rẹ̀ láàmú ọmọ kó jẹ́ mùsùlùmí bírú ẹni bẹ́ẹ̀ bá kú ẹ̀yin mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ kírun sí lára o kì í ṣe mùsùlùmí o torí wípé ìlànà tó ń tọ̀ yẹn ìlànà kó ṣe Islam nínú Ramadan kó ṣe Islam lásìkò ọdún iléyà kó wá di kèfèrí ní gbogbo àsìkò tó kù èyí náà ẹgbẹ́ sórí òǹkà oṣù kan láti gba Ramadan bí ọjọ́ mẹ́ta àbọ̀jọ́ mẹ́rin láti ṣe iléyà ẹ wá gbé sórí oṣù méjìlá èwo ló jù nínú méjèèjì ìwọ náà dára ẹ tó túmọ̀ sí pé èyí tó o fi gbé ẹ̀sìn jù sílẹ̀ ló pọ̀ ju àsìkò tó o fi ń ṣe ẹ̀sìn lọ èyí tó o fi ń ṣẹbọ sọ́lọ́run ló pọ̀ ju àsìkò tí olóòfin ṣẹbọ sọ́lọ́run lọ tọ́ ẹ̀ńbà tí wàá da ẹbọ pọ̀ mọ́ ìsìláàmù iná ni èsì rẹ̀ gbogbo ẹ̀ tó bá ti da ẹbọ ẹbọ dádúró lọ́tọ̀ ìsìláàmù dádúró lọ́tọ̀ ẹni tó ṣẹbọ nìkan kú yọ wọ̀ náà ẹni tó da ẹbọ pọ̀ mọ́ islam yọ wọ̀ náà kódà iná tí ẹni tó da ẹbọ pọ̀ mọ́ islam ó wọ̀ ó burú ju iná tí ẹni tó da ẹbọ ẹnìkan ṣe tí ó wọ̀ lọ ó burú jù lọ torí pé ìwọ tó ń da ẹbọ pọ̀ mọ́ islam ìwọ tún lóko míì nínú islam. No sórí ètò ga pé ẹbọ nìkan ní í ṣe kò ló kọ mí ìdú múṣíríkù lọ kò ní ó kọ mí tá lè pé ju múṣíríkù lọ pé ẹlẹ́bọ ni ó sì dúró tẹbọ ẹ̀ lọ́jọ́ ọkú rẹ̀ bóyá Ṣàngó ló ń bọ ni o bóyá Ògún ló ń bọ ni o bóyá Ifá ló ń bọ ni o bóyá egúngún ló ń gbé ni o bóyá irúnmọlẹ̀ lọ́lọ́run tiẹ̀ ni o ó dúró tì í dọ́jọ́ ọkú ó dúró tì í lọ́sàn lóru ó dúró tì í lásìkò ẹ̀rùn lásìkò òjò ó dúró tì í bọ́ba kúlé lórí iná ni ọwọ́ ọmọ náà ni tọ́ba kúlé lórí tó wá ìwọ tó wá já sí wípé méjèèjì ló dàpọ̀ méjèèjì ló dàpọ̀ tiẹ̀ burú ju ṣàgó gan lọ ṣàgó dúró déédé sínú ṣàgó rẹ̀ ògùn náà dúró déédé sínú ògùn rẹ̀ ọya dúró déédé sínú ọya rẹ̀ ṣùgbọ́n wọ́n tó mùsùlùmí tó o tún ń lọ bá Ṣàngó ṣiṣẹ́ pọ̀ tó ń bá Ọya ṣiṣẹ́ pọ̀ ìjìyà tiẹ̀ ló burú gidi Ṣàngó lọ́wájú Ọlọ́run sórí tẹ́ máa fẹ́ tó ìsinú náà Ṣàngó lékè ìwọ tẹ́lẹ̀ ìwọ tó ga sí wípé bó o ṣe ń ṣe ìsìláàmù nínú rọmọdọ́ọ̀nù tó tún ṣe ń gbà tó tún di léyà tó ga sí pé àgbò rẹ ló ga jù ìwọ ẹ̀ ló lọ́jù àmọ́ tá a bá ti ṣe rọ̀mọ́dọ́n tán tá a parí iléyá ìṣe ló máa ń padà síbi ìbọ̀rìṣà bọ́ ọba bá bẹ́ẹ̀ kú kódà kó wíkẹ́límọ̀ lọ́jọ́ ọkú rẹ̀ àwọn èèyàn ọmọ túmọ̀ pé èèyàn wíkẹ́límọ̀ kú wọn ọmọ túmọ̀ o wọn ọmọ túmọ̀ rẹ yẹn wọn he dakhala lijanna ẹni tí ọ̀rọ̀ kẹ́yìn rẹ̀ tó bá jẹ́ la ilaha illallah yóò wà lìjánná à ẹ̀ gbọ́yé fíráúnà ọ̀rọ̀ kẹ́yìn rẹ̀ la ilaha illallah ni kò sì là á fíráúnà la ilaha illallah ló wí kẹ́yìn kódà ó tún wí parí pé wàá ná mínálì mùsùlùmí wàá ná mínálì mùsùlùmí èmi náà ti jẹ́ ọ̀kan báyìí èmi náà èmi náà ti wà nínú àwọn mùsùlùmí tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run kọ́ lọ́wọ́ kí ló fà tọ́lọ́run fi kọ́ lọ́wọ́ ni wípé sẹ́rí kẹ́límọ̀ yẹn ah kálọ̀ tiẹ̀ tí ì kú gan kó ń bẹ láyé ò ń bẹ láàyè kì í ṣe gbogbo ẹni tí ń wí láìláìláìláwò ló ṣàǹfààní fún gan ṣebí gbólóò yẹn la máa fi wọnú ìsìláàmù a sọ pé ashadu allah ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah ṣé gbogbo ẹni tó bá tún wí bẹ́ẹ̀ náà náà ló di mùsùlùmí rárá rárá gbólóhùn yẹn gbólóhùn kan ni tó ga sí wípé ó ní májẹ̀mú wíwí ó ní májẹ̀mú wíwí bíi kọ́kọ́rọ́ ni kọ́kọ́rọ́ wo ni ń bẹ tí ò ní eyín tí kọ́kọ́rọ́ ti lè ní eyín kò ní sílẹ̀kùn yẹ kọ́kọ́rọ́ ọwọ́ rẹ wò gbogbo zigzag zigzag tó wà ń bẹ̀ yẹn ni kọ́kọ́rọ́ eyín kọ́kọ́rọ́ tó bá ti á di pé kò ní zigzag kò ní kọ́kọ́rọ́ kò ní ntẹ tó dàbí zigzag yẹn tí ó bá ti ní ká sílẹ̀kùn a ní ìpín kọ́kọ́rọ́ mọ́ sọtẹ́ bá sọ pé la ilaha illallah miftahul janna tẹ́ bá ní kẹ́límà la ilaha illallah miftahul ni o tàbí ẹ̀ ń bá wí kẹ́yìn ayé rẹ o yóò wà lìjẹ́ náà o bí ṣúrùt pẹ̀lú mẹ́jẹ̀mú ni tí májẹ̀mú yẹn ò bá ti síbẹ̀ kò ní sàǹfààní fún ọ májẹ̀mú yẹn ò síbẹ̀ fún ti fíráwó náà ni ò fi sàǹfààní fún un tòótọ́ bá wá di lónìí tẹ́lẹ̀ kan bọ́ Ṣàngó kú ọlọ yìí di kù ọlọ yìí di ọbọ Ṣàngó ọlọ yìí di ọlọ Ṣàngó ọbọ Ṣàngó ọlọ yìí di méjèèjì ló ṣe títí tí kò fi dé bá ọwọ́ awí láìláìlàlá o ṣé májẹ̀mú yẹn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni májẹ̀mú ò sí bẹ́ẹ̀ kẹ́límà yẹn ó láàkì mẹ́jẹ̀mú nítorí kó yé wa nìyẹn àá o gan lè wí tí ó sì ní ṣe islam ẹlẹ́bọ lè wí tí ó sì ní islam ǹgọ́ ti yé ohun tá à ń sọ fún ọ ni pé bẹ̀rù ọlọ́run bẹ̀rù Allah tí Ramadan bá parí ìbẹ̀rù Allah kò gbọdọ̀ parí for the whole Ramadan tó fi wá nínú oṣù Ramadan tá a jọ kírun tó gbọ́ tẹ̀síìrù tó bá ní kíta rọ̀ wí Ramadan wa lọ tán wá kó gbá wọlé ó ti di kèfèrí nìyẹn ó ti di kèfèrí nìyẹn kò sí àdéhùn kan tọ́lọ́ ń ṣe fún ẹ tí máa ń ṣe bẹ́ẹ̀ ju kó kú sínú kèfèrí lọ. ó padà kú sínú kèfèrí ni kódà kó kú sínú oṣù Ramadan ẹnìkan sọ wípé wọ́n ní gbogbo wọ́n ní gbogbo òkú nínú Ramadan pé ẹ bá ti kú sínú Ramadan pé àmì ìyà pé àmì ìkẹ́ ni kì í ṣe fún gbogbo òkú kì í ṣe fún gbogbo òkú tá a bá sọ pé kí nìkan jẹ́kẹ́ yóò láwọn tó lẹ́tọ̀ọ́ sí ọ̀gbọ́rọ̀ mi yé tá a bá ní kí nìkan jẹ́ ìkẹ́ o fàpẹẹrẹ ní ìsìn wọ́n ní ẹ bá kúkú ṣàhádà pé yóò wà lìjẹ̀ náà nínú ikú ni àwọn ikú bì bí kí n ò láksidẹ́ǹtì kó kú bíi kíyàn rébọ́ kó kú bíi kíyàn já sínú odò kó kú ṣé gbogbo ẹni tó bá já sínú odò ló kúkú ṣàhádà ni. ẹ ẹ ẹ kàn máa gbọ́ ẹ kàn máa ẹ máa ń wá ìfà ni ìfà tí ó fà ìlẹ́nu yalẹ̀ máa ń wá tẹ́ ń bá sọ pálí jẹ́ náà ń bẹ láìbi iṣẹ́ kan iṣẹ́ yẹn ní májẹ̀mú kì í kàn ṣe pé kọ̀ọ̀kan ṣe bó ṣe wù ọ́ kọ wá lérò pé wà á lẹ́tọ̀ọ́ sí oore tí ń bẹ ń bẹ má di kèfèrí lẹ́yìn tó o ti di mùsùlùmí là ń bọ̀ sọ kò pé rẹ tá a bá ti dọ́ ọ láàrin wa wípé nínú àwẹ̀ la máa ń rí ọ nínú àwẹ̀ la máa ń rí ọ a ń gbàdúgbò ni táwẹ̀ bá ti lọ àtúnrí ọmọ tó ń gbọ́ ó tún di iléyá tó bá tún di iléyá a sì dì tá a bá tún ti kí i tán àtúnrí ọmọ tó bá ṣáájú wa kú àwọn ò ní kírun sí ọlá o ibi tó ń lọ òun àwọn kan ló ń lọ bá àwọn ní kí wọ́n sin òkú rẹ̀ àlejò du òkú náà ọmọ bẹ́ẹ̀ ni àlejò máa du òkú pé òkú wa ni òkú yín kọ́ òkú wa ni òkú yín kọ́ àlejò máa du ó dúró síbì kan ni wàá dúró síbì kan ni àtúrọ̀ orílẹ̀-èdè nàìjíríà nínú òfin tí wọ́n ṣe tí kódà bófin yẹn ò dáa ó dá alábala kan wọ́n ní freedom of religion kí á ní bọ̀ lẹ́rù kí ní bọ̀ lẹ́rù tí ìbá ga sí kò fẹ́ ṣe wá ní gàmbá dúró síbì kan tó bá jẹ́ sí pé Islam ló bá fẹ́ ṣe dúró síbẹ̀ lójoojúmọ́ tó bá sì fẹ́ ṣe Christianity dúró sínú Christianity rẹ tó bá fẹ́ dúró sínú bọ̀dìṣà dúró síbẹ̀ ńgbọ́ bá dọjọ́ àlèkìyàmọ̀ ọmọ ẹ̀san ìkọ̀ọ̀kan rẹ̀ má ṣekúṣẹjá má ṣekúṣẹjá má sà mọ́sálásí lẹ́yìn Ramadan ìwà burúkú ni ìwà tí máa ń sọ yẹn do lórí burúkú ni Ramadan ló lọ ìbẹ̀rù Allah wa kò gbọ́dọ̀ kúrò ńlẹ̀ kò gbọ́dọ̀ kásẹ̀ ńlẹ̀ bá a ṣe ń sin Allah subhanahu wa ta'ala nínú àwẹ̀ bẹ́ẹ̀ náà ni ká máa sìn lọ lẹ́yìn àwẹ̀ ó mẹ̀ntẹ́n islam lẹ́yìn àwẹ̀ rẹ ni o tó o bá ti fẹ́ di kèfèrí ìtẹ́nbà sọ pé kó lè mọ̀ páwọn èèyàn wọ́n máa ń wá fàní hadisi kan bẹ́ẹ̀ sọ pé rọmọdọ́ọ̀nì ìlà rọmọdọ́ọ̀nì rọmọdọ́ọ̀n kan sí rọmọdọ́ọ̀n kejì mukafiratun lima bainahunna ìmọ̀ ha ẹ̀ṣẹ̀ tíyàn bá dá ìmọ̀ ha dànù ni hmm. báyà yẹn lọ fẹ́ tẹ̀lé ló fi wò wípé òkè tó ti gba Ramadan fourteen forty two ó sinmi tó bá di fourteen forty three ó tún padà sẹ́ẹ̀dí gbogbo àdìsí jẹ́ ìsí ìlò yìí wàláyì ẹ̀ ń yín ni ẹ̀ yín ni nílé ayé gan tẹ́ ń bá sọ fún ọ wípé tẹ kóòdì kan káwọn sẹ́ẹ̀dì nǹkan kan sí ọ májẹ̀mú ó rọ̀ mà májẹ̀mú ó ṣe kí ni yóò rọ̀ mà á ń bòsìbòsì ti ẹ̀sìn ọlọ́run tí wọ́n bá sọ pé rọ̀mọ́dọ́n kan sí rọ̀mọ́dọ́n kejì ó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ wọn ò sọ fún ọ pé kì í pa ìyáláyé ẹ̀ṣẹ̀ kì í parẹ́ ni wọn ò sọ fún ọ pé kì í pa ẹbọ rẹ wọn ò sọ fún ọ pé kì í pa kèfèrí rẹ àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ ni ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ ni máa parẹ́ sórí ẹ̀ṣẹ̀ ìwọ tó pa ìsìláàmù tì ní kété tá a ti túnu tó tún dá sí pé ó tún di iléyá ká tún tó rí ọ ní yídì lẹ́yìn iléyá ó tún di báìbáì ẹ̀ṣẹ̀ tiẹ̀ rọmọdán nǹkan kan ò parẹ́ ohun tó parẹ́ ni àtàwùbà ànásù kò ronúpìwàdà pò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kò ronúpìwàdà pò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kó o tún bá kúrò níbi kó jẹ́ mùsùlùmí nínú rọmọdọ́ọ̀nù kó o di kèfèrí lẹ́yìn àwẹ̀ ẹ̀ ń bá di mùsùlùmí nínú rọmọdọ́ọ̀nù tó sì tó di kèfèrí lẹ́yìn àwẹ̀ ó ti di kèfèrí pátápátá ó ń tọ̀ ń ti di kèfèrí pátápátá tá a bá ti wá mọ̀ ọmọ bẹ́ẹ̀ pé bó o ṣe máa ṣe nu tó bá ṣáájú wa kú náà bá ní ọ̀kan náà àwọn jẹ̀mọ́ yín kú o ẹ wá kírun sí i lá o. á sọ pé rárá ẹ̀ẹ̀kan lọ́dún la máa ń rí àwọn tí wọ́n máa rí fún ẹ̀ẹ̀mejìlá ẹ̀ẹ̀mọ́kànlá ẹ mọ̀ pé oṣù méjìlá níbẹ̀ nú ọdún àwa wa máa ń rí ọ fún oṣù kan àwa láwọn tí máa ń rí ọ fóṣù mọ́kànlá àwọn ni wọ́n lò kù rẹ̀ tó bá gasi pé ṣọ́ọ̀ṣì ni wọ́n ti máa ń rí ọ fóṣù mọ́kànlá àwa ará ṣọ́ọ̀ṣì ni kí wọ́n ṣe kí ni o kí wọ́n lọ sí ọmọ ẹsẹ̀ máa ń sin wọn tó bá sì gasi pé àwọn oníṣàngó àwọn ọlọ́ya àwọn ológun àwọn ẹlẹ́jọ́ máa ń sí fún oṣù mọ́kànlá àáyọ̀ǹda òkú rẹ̀ fún wọn torá àti mọ̀ wípé èsè mùsùlùmí èsè mùsùlùmí sọ wá rí àníyàn arú yín òun lọ wá ga ju ìyọ̀nsọ̀bù lọ gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sọ bẹ́ẹ̀ wípé innal munafiqin fi dárìkìlẹ̀ asfali minan nar àwọn mùnàfìkì ta ni mùnàfìkì mùnàfìkì yóò fi ìsìláàmù bojú yóò sì mọ bọ̀sọ̀gò níkọ̀rọ̀ mùnàfìkì yóò ṣe ìsìláàmù nú àwẹ̀ tó bá dẹ̀yìn àwẹ̀ yóò sì di ẹlẹ́bọ lẹ́yìn rọ̀mọ̀dọ́nù àwọn mùnàfìkì nù yóò mọ lòun ṣe ìsìláàmù lẹ́gbẹ̀ẹ́ kan yóò mọ lòun ṣe ìbọ̀rìṣà yóò mọ pé ní ìṣẹ̀ǹṣe yóò mọ pé ní ẹ̀sìn ìbílẹ̀ sórí bó o pè ní ìṣẹ̀ǹṣe bó o pè lẹ́sìn ìbílẹ̀ nígbà bá déwájú ọlọ́run tọ́lọ́ kì í ṣe ìbọ̀rìṣà ní ìṣẹ̀ǹṣe kì í ṣe ìbọ̀rìṣà ní ẹ̀sìn ìbílẹ̀ àmọ́ rẹ̀ ti jáná lónìí tí ò ní ní àtúnṣe mọ́ yóò yọ ńgbà náà. ẹ á lọ dúró dédé Ramadan fourteen forty three ló parí ìbẹ̀rù aláwo wa kò gbọ́dọ̀ kásẹ̀ lẹ̀ lẹ́yìn Ramadan mọ́ kírun ẹ wákàtí márùn-ún tó ń kí mọ́ kí lọ́wọ́ ṣe ń kí i. dáadáa tó ń ṣe máa ṣe lọ náfìlà tó ń yàn yàn lọ ìtọ́rẹ àánú rẹ máa ṣe lọ àyímá gbọ́ludé lẹ́yìn Ramadan bó o gbọ́ludé ọ̀ràn ni bó o tún lọ mú ẹ̀sìn mi mọ́ lẹ́yìn fìtínà ni fún ọ ọ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ gbọ́ludé lẹ́yìn Ramadan o sì gbọ́dọ̀ mú ẹ̀sìn mi mọ́ lẹ́yìn Ramadan ẹ̀ ń kìí ṣe mùsùlùmí ìsìláàmù ẹ sì ti bàjẹ́ ó ti wà láàrin àwọn ẹlẹ́bọ ṣe rí islam ó dá dúró gédégbé báyìí ni islam ó dá dúró gédégbé ni tẹ́sí mi ìbá fi lè dúró tì í èmi ìbá fi lè dúró ti ìsìláàmù ẹ̀sìn yẹn ni ó sì bà ìsìláàmù ń tọ̀ ń jẹ́ ntí ò yí ọ̀pọ̀lọpọ̀ wa nìyẹn o ìsìláàmù ó dádúró ni ó dádúró ni ìsìláàmù ò ní ojú kejì ìsìláàmù ò ní ojú kẹta ìsìláàmù dádúró ni gbogbo owó tó bá ti wá já sí wípé ìsìláàmù tiẹ̀ kò là níbi kó o bá wọn dá sí bọ́rìṣà èyí e ṣe mùsùlùmí èyí e ṣe mùsùlùmí sórí tá a bá ti lè rí ọ lẹ́ẹ̀kan báyìí níbi Ọ̀ṣun Òṣogbo pé a. Ah, lágbájá rè tájọ mọ́ kírun ó tún wá bọ Ọ̀ṣun Òṣogbo àti máàkì ẹnu àti máàkì ẹlẹ́nu kò sí ní tó lè wí fún wa mọ́ àfi kó o kéde táúbà bá a ṣe rí ọ níbi ìbọ̀dìṣà yẹn ká tún wá rí ọ padà kó o ṣe kí ni o kó o ṣe táúbà ìgbà yẹn làwa tó gbà pé mùsùlùmí ni ọ bí bẹ́ẹ̀ kọ́ tó bá bá bẹ́ẹ̀ kú á sì ọmọ ọlọ́sùn òṣogbo ni á sì ọmọ ọlọ́sùn òṣogbo ni kódà kò gá sí pé ẹran tá a pa ní yídì ìwọ ló rà á kọ̀ọ̀kan wá ó ṣe sàárà ni sàárà sì ti bàjẹ́ wájú ọlọ́run. oore tí ẹni tí kìí ṣe mùsùlùmí tó bá ṣe fún ìsìláàmù tóun gangan fún ara rẹ̀ wá gba ìsìláàmù kò lè jèrè rẹ̀ o kò ní ṣe kí ni kò ní jèrè rẹ̀ ẹ àbútọ́ líbì ó ṣoore fún ìsìláàmù gan-an ó dáàbò bo anẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam lódodo ni pé Allah ò ní máa dáàbò bẹ́ẹ̀ dà ṣùgbọ́n Allah ò ní sọ̀kalẹ̀ wá kó wá máa bọ́dígáàdì èèyàn báyìí èèyàn náà ni ó lò pé kó dúró sẹ́yìn rẹ̀ ẹ bá fẹ́ gan kẹsẹ́ kó wọn dànù iṣẹ́ tí àbútọ́líbi ṣe nù bọ̀t kò jèrè ẹ̀ àbútọ́líbi ó wọ̀ náà ni tó ń ti bó ṣe dáàbò bo ànábì sallallahu alayhi wa sallam débi pé ńgbà tí àbútọ́líbì kú ah ìbànújẹ́ nọ́mbà one nínú ayé ànẹ́bì ni ikú àbútọ́líbì jẹ́ tẹ́lẹ̀ máa sọ pé ànẹ́bì kan ìbànújẹ́ láyé rí ìbànújẹ́ àkọ́kọ́ òun ni pé ọdún tí àbútọ́líbì kú náà ni ìyàwó kọ̀díjà náà kú kọ̀díjà yìí òun fi owó òfin ràn ànẹ́bì lọ́wọ́ òun sì jẹ́ mùsùlùmí àbútọ́líbì òun fi ipò agbára ó fi ń ran ànábì lọ́wọ́ lórí iṣẹ́ tọ́lọ́run rán ẹ̀wà máa wò kọ̀díjà jèrè iṣẹ́ tiẹ̀ àbútọ́ líbì ó pòfo iṣẹ́ tiẹ̀ ló fi já sí wípé sórí tí ń jẹ́bọ má dàpọ̀ mọ́ Islam dákun tẹ́nìkan bá ń pè ọ́ lọ síbi kó wá ṣẹbọ sórí ẹbọ ọjọ́ kan báyìí ẹbọ ọjọ́ kan tíyẹn bá ṣe sọlọ́hún ká sọ pé ó ti wọ eighty years ó sì ṣe islam láti bíi fifty years ago so rẹ bọ ọjọ́ kan ó ti bà gbogbo islam fifty years rẹ yẹn ó ti bàjẹ́ ah mi ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ọlọ́run ò ní gba mi ò mọ̀ lọ́wọ́ rẹ̀ nínú nǹkan tí ó bí ọlọ́run ọba nú tọ́ga sí wípé wọn ìwá ẹ́skíùsì fún òun lẹ́bọ jẹ́ torí pé ẹbọ ni pé kò sin ẹ̀dá míì lẹ́yìn Allah kó o sin ẹ̀dá míì lẹ́yìn Allah kó o pe ẹ̀dá míì lẹ́yìn Allah tó bá ti lè dá yẹn wò kódà kò dá sí wípé láàrin ìṣẹ́jú márùn ló pe ẹ̀dá míì lẹ́yìn Allah ló sin ẹ̀dá míì lẹ́yìn Allah ọkàn sìn láàrin ìṣẹ́jú márùn ifá wọn ní kí n forí balẹ̀ fún ọ o kò sì forí balẹ̀ fún fa kí ẹ ti bàjẹ́ wájú ọlọ́run pátápátá kò bàjẹ́ díẹ̀ o ó bàjẹ́ pátápátá ọ bàjẹ́ pátápátá kò sẹ́kùrún kankan mọ́ wájú ọlọ́run fún ọmọ kò sẹ́kù àwẹ̀ mọ́ kò sẹ́kù hajj mọ́ kò sẹ́kù ọrẹ mọ́ kò sẹ́kù kankan mọ́ ti bàjẹ́ pátápátá tí iṣẹ́ tí ẹbọ ẹbọ tó bá ti lè rò pọ̀ mọ́ ẹ̀sìn rẹ ó ti bẹ̀sùn jẹ́ ṣé ìyẹn ló wá fi ń ṣeré àti wá kíìdì àtúnrí ọmọ báyìí níbo ló tún lọ ṣé ká lọ́mọ wọ́ káàkiri ni àwọ̀ tó fi wá sí yìí tó fi wá sí ásámù àpè ọ́ fúnra rẹ̀ ló wà àwa parí ásámù àtúrí ọmọ níbo la fẹ́ mọ̀ tá a fẹ́ wọ ọ lọ báyìí nìsín ṣé ṣọ́ọ̀ṣì láwọ̀ ọ lọ ni pé ẹ bá ẹ bá ní ké sí alàgbà yìí àjọ kásámù ni máa bọ̀ á bọ́tà ó tún wá sínú ṣọ́ọ̀ṣì ni sáà ṣe bẹ́ẹ̀ ni àní ṣe bẹ́ẹ̀ àti ní elégún kọ́ mọ abẹ́gún káwọn mọ ní àá àá bùrọ̀lágbájá síbàjọ́ kásámù ni ẹ máa bọ̀ àní ṣe bẹ́ẹ̀ àní ṣe bẹ́ẹ̀ torí pé òfin freedom of religion lòun o ẹ̀ńtáìtù sí o free bọ́tọ̀ bá free láyé o free lọ́run o lè bọ́nù yọ ọlọ́run jàmáà ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ má jẹ́ kí ajá wa kó padà sí ibi èébì rẹ̀ o ti lóò bọ̀ ṣàmá olóòsì nǹkan mi lẹ́yìn àlọ́ òmà nígbà tí Ramadan dé Ramadan ti wá parí wàá máa bá ẹ̀sìn ọlọ́wọ́n ọba rẹ̀ máa bá lọ táwọn kan bá ń ṣe ògùn àjọbọ mọ̀ bá wọn dá sí i gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ̀jọ́ ní mọ́tò tẹ̀jọ́ ní mikra tẹ̀jọ́ ní mọ́ríwá tẹ̀jọ́ lọ́kadà tẹ́wá tuntun bẹ̀rẹ̀ ògùn àjọbọ mọ̀ bá wọn dá sí i tó o bá ti dá sí ògùn àjọbọ tiẹ̀ ti bàjẹ́ wájú ọlọ́run o tó o bá dá àáfàá kan tó ní tiẹ̀ ò bàjẹ́ àáfàá ń fún ara rẹ̀ ẹlẹ́bọ ni òun náà ń bọ òun náà ń bọ nǹkan nu lé ni kò sí àfáà tí ó mọ̀ pé ẹ bá ti bọ nǹkan lẹ́yìn ọlọ́run tí ẹ ti bàjẹ́ wájú ọlọ́run wọn èyí pẹ́ sọ pé tiẹ̀ bàjẹ́ wájú ọlọ́run èyí pẹ́ sọ àti ẹ bàjẹ́ ni ó wà nù kùránì bẹ́ẹ̀ pé tiẹ̀ ti bàjẹ́ wájú ọlọ́run ó wà nù àdìsí bẹ́ẹ̀ pé tiẹ̀ ti bàjẹ́ wájú ọlọ́run ní tó bá fi lè mú ọ tó fi bá wọn dá sí ògùn àjọbọ kódà tó bá bá wọn ra vest tí wọ́n kọ ògùn àjọbọ sí tiẹ̀ ti bàjẹ́ wájú ọlọ́run wọ́n ń sin ògùn àjọbọ ìwọ náà wàá fowó lẹ̀ ọ̀rà vest kí lẹ́gọ́ sẹ́hùn ẹ̀jọ̀ bọ́ ni ẹ̀jọ̀ bọ́ ni ìwọ tó o bá ra ọrẹ fún wọn tó o bá ra ọrẹ fáwọn ológun àjọbọ tí ẹ ti bàjẹ́ wájú ọlọ́run tó sì pé rẹ mùsùlùmí sórí yorùbá máa sọ̀rọ̀ kan ah yorùbá nígbà míì wọ́n máa fẹ́ kó báyẹn ni yorùbá nígbà míì wọ́n máa fẹ́ kó báyẹn kò sẹ́ni tí yorùbá fẹ́ kó bá jù bí òsàbà mùsùlùmí yorùbá máa sọ pé àwọn ò sọ̀rọ̀ lé àwọn ẹ̀sìn kan ò ní káwọn mọ̀ sọ̀rọ̀ á orin burúkú ni mùsùlùmí ò gbọdọ̀ bá wọn kọ́ ìsìláàmù tiwa ó láàgbọ́dọ̀ sọ̀rọ̀ ìsìláàmù tiwa ó láàgbọ́dọ̀ bọ òòṣà tó o bá ti jẹ́ mùsùlùmí o ò ní bọ orò o ò ní bọ fá o ò ní bọ ògún gbogbo tẹ́ bá ń bọ nídìílé yín ò ní bá wọn bọ́ mọ́ mọ lè rò pé mi wá láti mọ́ka o ibi tẹ́ ti bẹ́ẹ̀ mi náà rèé o ìdílé bàbá mi ń ṣọ̀gbó ni ìdílé ìyá mi ń ṣọ̀gbó ni à ń gbà tí mi ti di mùsùlùmí ìbá wọn bọ́ mọ́ ọlọ́run tẹ̀sí bá ara parun tiwa mi ṣàgbó olùdílé tiwa wọn ti ọlọ́run ti parẹ́ bàbá bàbá mi ti parẹ́ ìwọ náà lọ pa ìwọ náà ìwọ náà tó o bá lè parẹ́ pa wọ́n tì tó o bá lè pa èṣù lé yín tó o bá lè parẹ́ pa wọ́n tì tó o bá ti pa wọ́n tì tó o fowó dá sí tó o fi ọrẹ dá sí tó o fi èrè dá sí anything tó o bá fi lè bá wọn fi dá sí òòṣà jẹ́ fẹ́ gbé yálà nígboro ni o tàbí lóko ni o tẹ́lẹ̀mẹ́tẹ́ ń bọ òòṣà nígboro bẹ́ẹ̀ náà ni wọ́n ń bọ ní oko àwa lè mọ̀ mọ̀ àwọn tí ń bẹ lóko mọ̀ kí wọ́n máa ń bọ nǹkan lóko ẹ rí bàbá lè mọ̀mù bàbá lè àwọn tẹ̀bílíkì ni máa ń rí ìkúri wọn wọn làwọn lọ ké sí bàbá lè mọ̀mù nídìí ògùn kí kó wá kírun fáwọn ẹ káwọn máa ń rìn káàkiri ti wọn wọn máa ń lọ sínú igbó wọn máa ń lọ sínú abà wọn à ní ẹni tó jẹ́ bàbá lè gangan pé mọ́tíláṣí rẹ ti jàǹkáwọ̀ ti gbà mọ́ wọn lọ́wọ́ bàbá wa ń kọ́ wọn ni à bàbá ti lọ sójúbọ Ògún bàbá lè mọ́mù. ẹ sọ fún gbogbo ẹni tí bá ń jẹ́ mùsùlùmí tó bá tún ń bọ nǹkan míì tó bá tún ń bọ nǹkan míì ẹ sọ fún pé tiẹ̀ ti bàjẹ́ lọ́wájú ọlọ́run ká sọ pé òpò yìí mọ́kàjú plane lọ tiẹ̀ ti bàjẹ́ wájú ọlọ́run àlọ́ ò gbọ́dọ̀ da ìsìláàmù pọ̀ mẹ́sìn míì ìsìláàmù dádúró ni ò gbọ́dọ̀ dàpọ̀ mọ́ kírísítẹ́nìtì ló fi gásí wípé ìwọ tó bá jẹ́ mùsùlùmí o ò gbọ́dọ̀ fi christian sáyà kí tiẹ̀ mọ́ bàbà jẹ́ ni o o ò gbọ́dọ̀ fi christian sáyà ìwọ tó bá jẹ́ mùsùlùmá o ò gbọ́dọ̀ fi kìrìsẹ́nì sí ọkọ kí mùsùlùmí ò fẹ́ mùsùlùmí kí kìrìsẹ́nì ò fẹ́ kìrìsẹ́nì kólógùn ò fẹ́ ògùn kí oníṣàgbò ò fẹ́ oníṣàgbò bí ká ṣe máa bá lọ́nu mọ́ bá wọn dáṣẹ́sìn míì mọ́ lẹ́yìn rọmọdọ́ọ̀nù mọ́ bá wọn dáṣẹ́sìn míì mọ́ tó o bá ti bá wọn dá sí islam rẹ ti bàjẹ́ asádàfùrù láòrán kò rán dúó ti islam rẹ ni dúó ti islam rẹ bó o ṣe sẹ́nu ramadan bẹ́ẹ̀ ni kó o ṣe lẹ́yìn ramadan títí ramadan fourteen forty four fi dé tọ́lọ́ ń bá kádàrá pé yóò bá wa láyé. ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹ má sàmásíláṣí ẹnìkan kò léyìn o ìwọ ló lera rẹ o àlè ọ o ìwọ ló lera rẹ o tó bá ti wá lera rẹ tá a bá ti dọ́wọ́ mọ̀ á máa kì ẹ́ lẹ̀ á máa kì ọ́ lẹ̀ bí ọba àlù kan tó kú hmm? lára àwọn jẹ̀mọ́ ọba ní ọ́nù sọ òótọ́ bá ṣáájú wa kú á nìkan lọ kí sáwọn sọ̀gò kán wá sọ̀rọ̀ rẹ kán wá sìn ọ́ bọ́ọ̀lù ẹ̀sìn rí nù. àwọn ọmọ kírun rí kọ̀ọ̀kan wá àlọ́ ò gbọ́dọ̀ ṣe ìsìláàmù kó o tún ṣe ẹ̀sìn míì mọ́ májẹ̀mú ni o tọba kì í da ìsìláàmù pọ̀ mẹ́sìn míì ìsìláàmù ti bàjẹ́ it's like pé o fẹ́ mu gàrí gàrí agolo kan o tún wá lọ bu agolo kan yèèpẹ̀ o wá dà á mọ́ so lè mú mọ́ ẹ́ kò ṣe é mú mọ́ kò ṣe é mú mọ́ ẹjọ́ ẹjọ́ yẹ yín ẹbọ yìí láàyàn ẹbọ kì í láàyàn ẹbọ máa kórè ibú báyàn ni nínú tó bí ọlọ́wọ́n bá nú jù lọ tó tó ẹbọ ṣíṣe kò sí tí ó bá forí ẹ̀ṣẹ̀ méjì wá kì í ṣe bí ìtẹbọ ó ti lóhùn òní forí ẹbọ jì wá tá a bá kú lé lórí ẹ wo bẹ́ẹ̀ ti ṣẹbọ tó náà sọ wá láyìn ilẹ̀ Yorùbá ni kò là wá kò là wá wọn àmọ́ ní ẹsẹ̀ àtọ̀húnrìn wá ẹsẹ̀ àtọ̀húnrìn wá ibi tó bá ti wu ọlọ́run lọ́nà ti máa ń gbé èèyàn dìde kò wù kó gbé èèyàn dìde lẹ̀ yorùbá láàfin ránàbí yorùbá kò wù bẹ́ẹ̀ ni sáwá fẹ́ dá lẹ́bi ni sáwá fẹ́ dá ọlọ́run lẹ́bi ni ó sì ti gbé èèyàn dìde lẹ̀ lárúbáwá ẹ̀kọ́ sì ti dọ́dọ̀ wá ní àyín nítòkù ní kásìkì ni kátẹ́wọ́ gbà á ẹ̀ ń bá tẹ́wọ́ gbà á ó soríire ẹ̀ ń bá kọ́ ọ́ lẹ̀ ó ọlọ́mọdé torí náà kókó ọ̀rọ̀ mi ni pé lẹ́yìn Ramadan mọ̀jà wọ́ ọtí o mọ̀tòjá lọ pàdé ẹ̀ ń sọ́ọ̀tì kan bẹ̀ yẹn o ó ti yí ọ mọ̀tòjá rí ọ táyà bá ti rí ọ ìbílẹ̀ mọ̀ rí ọ tẹ́niwọ̀n bá ti rí ọ wọ́n sọ fún mi pé bàbá lè mọ̀ mù bàbá lágbájá bàbá lágbájá ó ń bẹ sọ́ọ̀sì nísìn ẹ̀yìn sì ra kọ́kọ́ ẹ̀ lẹ́sàrà àwọn mùsùlùkùn ń kọ́ ọkọ̀ ẹ̀ sáàrin wọn kò bá ń lọ àwọn ò lè sèkú tákùn yóò kọ́ lóògùn wá síbẹ̀ kò jọra wọn ẹnìkan ni ó fọwọ́ mọ̀ kú Allah sì dáadáa fún wa o kókó ọ̀rọ̀ mi sáà ni wípé mo fi mọ́ṣáláṣí lẹ̀ tó ti gbọ́ mo di kèfèrí lẹ́yìn Ramadan Allah fi wá sí kùn gẹ́ dáadáa subhanaka Allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk aqimus